أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته adápẹ́ fún allahu subhanahu wa ta'ala atọ̀rọ̀ ìkẹ́ ọlọ́run àti gẹ̀fà níbà muhammed sallallahu alayhi wa sallam àtàwọn sahaba alkiram àtàwọn tán fi dáadáa tẹ̀lé wọn abẹ́lá subhanahu wa ta'ala kọ́ sí sàwọn ní ẹni ìkẹ́ ni yẹn ní sí ẹ̀nà àforíjì kọ́lá kẹ́lmẹ́lá ilaha illallah nàbí láti máa tẹ̀síwájú nípa àlàyé tí à ń ṣe nípa tíra alimoguni fi fikiri hajji wàlá ọmọrọ èyí tó kù báyìí tá a sọ lẹ́yìn ìgbẹ́sọ hara mi wọ̀ tá a tún sọ àwọn àdájọ́ wípé ọ̀dà bẹ́ẹ̀ bá tẹ̀ wá gbára mi fún ìkan pàtó nínú àwọn oríṣi mẹ́ta iṣẹ́ hajj àbọ̀ gbára mi fún múrọ́ nìkan náà ni ọwọ́ gbàgbé kí ló ṣe níta ní àkókò ojúmọ́ alẹ́ nìyẹn so láwùjọ ìwà bíi ìfìlà àmọ̀ sọ̀rọ̀ ń kí ni o. محظورات الإحرام معبود بالضاء محظورات الإحرام èyí ni pé ní àwọn tí a ti lé wọ̀ má ti bẹ̀ má ṣe é fún ẹ̀ńtọ́wà nù aṣọ ara mi àwọn nǹkan tó ṣe wípé ní àwọn àtàkọ ara mi ò ṣe kí ni wọn ọ̀bá ara wọn lọ òun náà ni afẹ́sọ̀rọ̀ pa rẹ̀ ní àtàlẹ́yìn abẹ́lá subhanahu wa ta'ala kọmọ́sà sí kí ni o kọmọ́sà fi ẹsẹ̀ wà lé déédéé náà <clears throat> àwọn tó jẹ́ máa gbọ́dọ̀ sí ìlú méjì náà ni wọ́n orígun méjì ni wọ́n alákọ̀ọ́kọ́ àwọn tó ṣe wípé béèyàn bá ṣe yóò jìbù fàtàdà hajj yóò ṣe pé yóò fà kíkẹ́ ní dandan kọ́ bàjẹ́ hajj téèyàn ṣe yóò bàjẹ́ orígun alákọ̀ọ́kọ́ nù orígun ẹlẹ́ẹ̀kejì kò ní bà á jẹ́ oníṣẹ́ kí ni o kò ní bà á jẹ́ ájí yẹn jẹ́ orígun alákọ̀ọ́kọ́ tó ṣe pé tí yẹn bá ti kọ lù ú lẹ́yìn ìgbà tó bá ti gbára níwọ̀ tán ìmọ̀ àbàtẹ́ ájí jẹ́ bí lèjìmá pẹ̀lú ìpanupọ̀ àwọn àbáàlì ọmọ ànẹ́bí náà ní kí ni o alìjìmá alìmẹ́ẹ̀dá alìjìmá alìmẹ́ẹ̀dá ìbálòpọ̀. alìjìmáàrù ìbálòpọ̀ mọ́sàrí kí ni yàgò jìmáà mọ́sàrí kí ni yẹ tọ́wọ́n ní sẹ́yìn mọ́sàrí fàáàlà yùfàáìlú mùfàáàlàtàn wàfìàlà jàmáà yùjàmíàrù mùjàmáàtàn wàjìmáà kíyàn bá kí balùwọ̀ ó nígbà tí yẹn bá ti wà nínú aṣọ ara mi afa ibùdó mọ́ńdérì rahimahulọ́ wọn láwọn afa wo ní mímọ̀ wọn panu pọ̀ wípé hajj ọmọ bàjẹ́ iṣẹ́ hajj yẹn ọ bàjẹ́ tí ó sì di gbèsè díyàn lọ́rùn tí ó di pé ní hajj ọdún èyí ṣe gbèsè yá ni ṣe yí ń hálẹ̀ ó ní fífọ̀ rọrùn ipe ti kíní nígbà tí yẹn ti gbàtọ̀ ara mi wọ̀ kọ́ wá bàtẹ́ hajj yẹn jẹ́ ilẹ̀ ìjìmá àti ìbálòpọ̀ nìkan ìbálòpọ̀ yìí ọwọ́ ní mọ́jẹ̀mú méjì tí mo fi ṣe kí ni o tí mo fi bàtẹ́ alálàájì jẹ́ alákọ̀ọ́kọ́ àyẹ̀kúnà ìjìmá rúfin sọ̀rọ̀ kó sì rí pé ní ojú ara obìnrin gẹ́gẹ́ náà ni ìbálòpọ̀ wọn ti ṣẹlẹ̀ ibi tọkùnrin àti obìnrin máa ń gbà súnmọ́ra wọn kó sì rí pé ní ibẹ̀ ni kíni o ibẹ̀ ló ti ṣẹlẹ̀ eléyìí gbogbo àwọn onímọ̀ lápapọ̀ ni wọ́n panupọ̀ lé e lórí nínú àwọn tá a sọ yìí alita imatu arba àwọn àbá mẹ́rẹ̀ẹ̀rin alìmọ́mù abu hanifa alìmọ́mù malik alìmọ́mù shafi'i والإمام أحمد بن حنبل رحمهم الله جميعا وجمهور أهل العلم àti àwọn rẹpẹtẹ tí wọ́n pọ̀ nínú àwọn onímọ̀ ńgbọ́bá yẹn sì wà ní dàtí àfẹ́yí wa ahmeda ládàtà lẹ́la lọ́dọ̀ ìmọ̀mù sáfẹ̀yí àti ìmọ̀mù ahmed muhammadu àwọn sọ wípé ní àwọn ọ̀tí ẹ̀ fi mọ́jẹ̀mú sí kó lè pé ojú ara obìnrin ìjẹ́ ojú o ìjẹ́ ẹ̀yìn tí wá tọ́ wù ìsúnmọ́bìnrin bá ti tẹ̀lẹ̀ kọ́dà kó sọ wípé ní èèyàn tó borí ibú rẹ̀ débi pé ọkùnrin ẹgbẹ́ rẹ̀ nílò ṣe ìkódìjọba pẹ̀lú ẹ̀ àdìgbò àpò kí náà mọ̀ ń ọkọ ọmọdé ọjọ́ mẹ́ta bá yàrá pé bíyà omi sẹ́kítárìtì àbí kí náà ń kọkùnrin ìbálòpọ̀ akọsákọ ẹ̀ẹ́gẹ́ àwílbàhíìmà àbọ̀tẹ̀ ẹ̀wá sí ìrìn débi pé ẹranko níwá lọ ọba tún lọ́hùn sọmọ ibi tó ti mọ rí pé àti àgbóyè ìsìláàmù fẹjú gbẹjú nǹkan tí wọ́n rò lọ́nu ni wo bọ́lọ̀ ṣe kí àwọn àfa mùsùlùmí àti ìrònú jìnnà wọn lábẹ́ àgbọ́yé ọlọ́run wí ànẹ́bí rẹ̀ wí èyí tí wọ́n rò pé bẹ́ẹ̀ jẹ́ tuntun létí rẹ̀ léni yìí wọ́n ti wá sọ ìdájọ́ rẹ̀ kalẹ̀ láwọn ọ̀nà tó fi jẹ́ mọ́rọ́ ẹ̀sìn bẹ́ẹ̀ bá wà nínú aṣọ ara mi wọ́tọ̀ ìwà tẹ̀lẹ̀ ìbálòpọ̀ tẹ̀lẹ̀ fáwọn wọn sàlàyé ìbálòpọ̀ wọn kọ́ gbé látọ̀rí obìnrin gẹ́gẹ́ fúnra rẹ̀ wọ́n gbé lákọ̀ọ́kọ́ níbi àyè tọ́lẹ̀tọ̀ tí ẹ̀ ti mọ súnmọ́bìnrin ẹlẹ́ẹ̀kejì tẹ̀lé wọn ni kọjá látẹ̀yìn odi méjì nígbà tó ń kó lórí rẹ̀ wọ́n bó sórí ọkùnrin sọ́kùnrin ìbálòpọ̀ ọkùnrin sọ́kùnrin ó sì mọ̀ pé ní ojú ilé ìgbẹ́ náà ló ti segin ló ti bá a sùn yà subhanallah alonso wa ni orí iwu lẹ́yìn lẹ́yìn nǹkọ́ awil bahima abẹ́ranko gbogbo tí bá ń da tẹ̀ẹ́dẹ́lẹ̀ tó pé ní tọ́ba rìn báyìí ẹsẹ̀ rẹ̀ ń ojú ẹsẹ̀ wájú àtìgbẹ̀yìn máa dàpọ̀ mọ́ra wọn náà nígbè nígbà yìí mọ̀ most especially àwọn ẹranko ẹlẹ́sẹ̀ mẹ́rin bíi ràǹkúnmí màálù àgbò àti ewúrẹ́ àtàwọn tó bá jọ wọn ó yé báyìí sẹ́sìn yìí ìmọ̀mù sáfì àti ìmọ̀mù ahmed muhammed èyíkéyìí tí ọba ìjẹnu mẹ́rẹ̀ẹ̀rin yìí tọ́ba jóbìnrin bọ́yá níwájú àbí lẹ́yìn méjì nìyẹn àbọ́kùnrin bíi tiẹ̀ náà àbí ẹranko ọdún mélòó ọdún ọ̀nà mẹ́rin gbogbo ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin ń tí wọ́n tọ́wù ìtìgínì o ètí nǹkan ọmọkùnrin bọ́ọ̀bì kan tọ́ba lè ti ṣẹlẹ̀ fásitì hajj hajj ẹ̀ ní bàjẹ́ nù ni ó ṣe kí ni o ọbàjẹ́ kọ̀wá níjà kọ́ ọmọ bàwálé o yọ ọmọ bá nǹkan ni oníṣe kí ni o kò ní já kó mọ bàwálé pé hajj ń kú ti bàjẹ́ àbíkọ́ wa lọ padà sí òtẹ́ẹ̀lì rẹ̀ láyé ọmọ kọ̀ntínú ìbáwọn náà ni punishment àkọ́kọ́ nù tọ́ba wa parí ẹ̀kọ́ ní hajj ọdọọdún mi ẹ̀sọ́ àtọ́ hajj mi ṣe ó sì jẹ gbèsè torí ọ̀pọ̀ ẹ̀ràn gẹ́gẹ́ bí nǹkan tá a mọ̀ ká fúnra wa nísìn wàhíńdà abi hanifa tàwa mẹ́rin lọ́dọ̀ àbáwá abu hanifa àtọ̀dọ̀ imam mali tó rahim mọ̀lọ́ anna wàtò alibahimati láàyè sílùú hajj wọn lọ́dọ̀ táwọn àwọn rí wípé ní kéèyàn wá súnmọ́ ẹranko kọ̀ bá fẹ́ hajj jẹ ìjẹ́kílẹ̀ rí wọ́n ní torí pé lè anahu láàyò ìdìbò hajj ẹ̀ńtọ́ bá súnmọ́ ẹranko hajj zina wọ́n ní gbélé lórí fàásùbà àlùwọ́tọ̀ á dúwùdà lùfàrùj ọjọ́ kéèyàn ó súnmọ́ obìnrin ibi tí èsè ojú ara gẹ́gẹ́ tọ́dọ̀ àbúhà nípa rahimahullah wọ́n ní kálálà jù. kọ́ wá sí ìfi nǹkan ọmọkùnrin rẹ̀ bọ̀ nǹkan bóyá níbi ojú ilé ìgbẹ́ àbó bíi tiẹ̀ náà ni lọ́dọ̀ àbú àníbà ẹgbàá méjì lọ́wọ́ ń bẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé ní bá tẹ àjìjẹ́ nítorí pé dàbí náà ni nígbà tí yẹn bá súnmọ́bìnrin lójú ara rẹ̀ bẹ́ẹ̀ fi

yóò ṣe kí ni yọ wẹ̀ mìíràn ìzẹ́ẹ̀l kódà kò ṣe wípé ní nígbà tó ṣe òun kò rí ní wàríwáàyà ẹgbẹ̀wẹ́ ẹlẹ́ẹ̀kejì wípé ní láàyè òsè kọ̀bádẹ́ ájìdẹ́ ọ̀kọ̀lọ́dá olùzọ́hìrì àfa àwọn olùzọ́hìrì yà wọ́n sọ wípé ní láàyè òsè gbìyànjú ìgbà èyí máa wọ́lẹ̀ níwà sísúnmọ́ ẹranko àbí ṣíṣe ìkó dídọ̀bọ kò sí kí ni o kò ní bàjẹ́ ẹlẹ́ẹ̀kejì aláwọ̀kọ́ lásán yẹn kó ṣe pé lójú ara ni ló ṣẹlẹ̀ ok ẹlẹ́ẹ̀kejì àyẹ̀kún náà lè jìmáàrú kọ́bùlà tàhálùlẹ̀ àwọ̀lì ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ni wípé ní kí ọmọ ọkùnrin alálàájì ó lè tóbi òní náà kò lè dóbìnrin náà kí ìbálòpọ̀ kó ṣẹlẹ̀ sí kọ́bìlà sàhálùlì awwal aṣọ alákọ̀ọ́kọ́ wípé kó súnmọ́ obìnrin lójú ara àwa sálàyé tó wà bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì mọ́jẹ̀mú kejì ní kíni o kó ṣe pé ní kó tó di pé ìlẹ́tọ́ àti ìsorí tí wọ́n nípa aláàjì wọ́n bọ́ wọ́n nù aṣọ ara mi wọ́n bá aṣọ ara mi ọ̀nà méjì ni ọ̀nà ẹlẹ́ẹ̀kẹ́ ọ̀nà alákọ̀ọ́kọ́ òun ni wípé nínú nǹkan mẹ́rin ìyẹn ti méjì mbẹ kí ni nǹkan mẹ́rin rẹ ọ̀hún aláwọ̀kọ́ mbẹ alhàlà kéèyàn parí àti kéèyàn kọ́ tiẹ̀ ẹ̀yọ̀kan nù ni mọ̀hálì kí ní rúwúsáfún rúwúsáfún bọ́ mọ̀tàṣẹ́lẹ̀ bẹ́yọ̀ fàádán àbọ̀gẹ́lúkọ̀ aláwọ̀kọ́ àti ẹlẹ́ẹ̀kẹ́rin azabu kó dúnrún téèyàn bá ṣe méjì nínú eléyìí tá a kà á lẹ̀ yìí lẹ́yìn ìgbà tó kú ní àràfá ó ṣe kí ni o atahallulu awwal mẹ́ta atahallulu awwal èyí ni kékeré ni o ìbọ aṣọ ara mi lẹ alákọ̀ọ́kọ́ wọn ní sánísẹ́bì bọ́ ilé yìí òun mọ́jẹ̀mú ẹlẹ́ẹ̀kejì o mọ́jẹ̀mú kí ni oníkíni o kó lè tó súnmọ́ obìnrin lójú ara àtúwá kàdé nìkan ní kódà kọ́ mọ́ dodo ara obìnrin kọ́ jẹ́yìn àbí kọ́ jọ́kùnrin àbí kọ́ jẹ́ran kó yọ bàjẹ́ hajj rẹ̀ jẹ́ ẹlẹ́ẹ̀kejì ni pé ní mọ́jẹ̀mú kejì ni kí ni o mọ́jẹ̀mú wípé nígbà tó ṣẹ̀ṣẹ̀ ṣe àtàhálùlù awọ́nì ìbọn nínú aṣọ ara mi alákọ̀ọ́kọ́ eléyìí máa ń ṣẹlẹ̀ àwọn àfáàní sàwá ń kọ́bùlà lùkú kó fẹ́ ọba àdá bọ́yá kó tó dó sárafa àbí lẹ́yìn ìgbà tó dó sókè àràfà dákun lórí gbogbo yìí àwọn ọmọ sọ̀rọ̀ ọjọ́ ọ̀dà wọn nígbà náà àwọn kan gòkè àràfá àwọn náà gòkè jẹun ǹjẹ́ torí ọlọ́run ìjẹ́ àràfá dandan ni kó o borí àpáta tó wà mẹ́ à ń bọ̀ wá bẹ̀bẹ̀ yìí nílẹ̀ kọ́ lọ́ba wa fi ń rọrùn. wàbí záàlì pẹ̀lú eléyìí kọ́lá jùmùhúrù ahìlẹ̀ ẹ̀lì lẹ́yìn àgbáríjọpọ̀ àwọn onímọ̀ ni wọ́n sọ. fàyíǹda abi hanifa tọ́dọ̀ àbú hanifa rahimahullah fíhì tafsir ó ní àlàyé náà إن كان الجماع قبل الوقوف بعرفة فتدح الجمل كان يبالو صبوك نلو أو أشي كتب كني الله في عرفة حج ربده وعليه شاء يرد على كني إتانا جوتي في يرد فا يولد في وإن كان بعد الوقوف بعرفة wọ́n ní ká ní lẹ́yìn ìgbà tó dó sétí àràfá ni làmúyẹ́ sódì hajj hajj ọ̀bàjẹ́ àtàlàyé bàwá nù wọ́n wà aléyìí búdùnà yóò àpàrà kúnmí wọ̀dẹ̀lí lòun ti dáàlẹ̀ ẹ̀rí àbú hànífà àwọn ànàfi yàjàlẹ̀ lórí eléyìí ànàrúkùnà àsùlíyà lè hajj huwa lòkú òbí àràfà wọn nítorí pé orígun ìpìlẹ̀ fúnṣẹ́ hajj òun náà ní kí n èdè lókè àràfà nàbí yìí sọ́ọ́ bá tó wà nàbí torí pé ní alhajj àràfà alhajj àá àràfà ní jẹ́kùnyàn ṣe ájì bíyàn ọ̀gá àràfà kò ṣe ájì bíyàn ọ̀dá àràfà kò ṣe ájì àlẹ́ àròfà tó máa wá àpè dandan kọ́ ní kó gbó orí lọ àròfà fẹ́ ó ti tóbi ó ti kí ni o àfa ọ̀fẹ́ ó tóbi ọ̀fẹ́ ó tóbi dáadáa gbogbo mi tó bá dúró síbi àràfà náà lọ alùpùpù ni wọ́n pè wọ́n ní asọ̀rọ̀ alùpùpù bí àròfà kíkóra dúró sí. Si, àràfá kìí ṣe gígùn bọ̀rọ̀ torí pé ní arọ́fà àyè ni jábàlù arọ́fà ń bẹ òkè àràfà ń bẹ lọ́tọ̀ bí ẹ̀gbá ìlú ẹ̀gbá bí kò sí ilé ẹ̀gbá ẹ́n so àpáta ń bẹ lẹ́gbà bí òsì ń bẹ sáńpé ní olúmọ àbúrò náà kọ́ lórí mọ́rọ́ bí ẹ̀hẹ́n ọ̀tọ̀ lèyìn ni ó ti yé báyìí nísìnyí ìgbẹ́ ti ń bẹ lọ́tọ̀ ìlú ni òkè ìgbẹ́ ti ti ń bẹ bẹ́yẹn bá dé gbẹ́sì òbí dandan kó gun òkè gbẹ́sì kó tó di kó ṣe kí ni òkú tó di kó dé gbẹ́sì àyíbẹ̀ náà kọ́ni àbá níbo lọ́wọ́ ọwọ́ gbẹ́sì ṣé dandan ni kó gun òkè gbẹ́sì láti mọ̀ ní gbẹ́sì rárá bẹ́ẹ̀ náà ni pé ìlùkú kò bí àárọ̀fà wà ní sọ̀sọ̀ ọ̀dún àlàjábalẹ̀ àárọ̀fà káàdó sí àárọ̀fà ni kì í ṣe káàgùn òkè àràfà èyí táwọn ará tí ẹsẹ̀ alárajọ bá yẹ ṣùgbọ́n gbàtí wọn gòkè àràfà lọ gbèrú mọ́tò láti ẹkú ń bẹjà rẹ. èlò òkúùkù bẹ àròfà níbi àti lọ ni wípé wọn ní nítorí pé àrùkùnù àtìlẹ orígun gbòógì tọjọ orígun ìpínlẹ̀ òun náà ní àròfà gẹ́gẹ́ bí ìgbàtà nẹbi sọ fàmọ̀nì wọ́pọ̀pọ̀ àbí àròfà lọ́dọ̀ tàwọn ànàfíyà bẹ́ẹ̀ bá ti wá mánéjì tó kóra rẹ̀ ń jánu tí ó gbéyàwó òun máa ń dán lójú sóhun tí nǹkan abẹ́rẹ́ ọmọ ẹjọ́ fúkẹ́fúkẹ́ tó fi wá rọ́jú dúró sí òkè àràfà nígbà tó wá kú òǹbẹ̀ tán ló tó wá torí nǹkan bẹ́ẹ̀ wọ́n nígbà tá ànínábì ti sọ wípé ní alìhájò àròfà dídó sí hájì àbí dídó sí àròfà ní hájì òun àti wípé ní tó ti kú láràfà hájì rẹ̀ ti parí lọ́dọ̀ táwọn lè ánìlẹ́lu kú farúkú mùsàkínlẹ̀ bínafẹ́lẹ̀ torí ìdó sókè àràfà wọn orí gbòǹkan fúnra rẹ̀ oyè báyìí ló sì ní ọwọ́ abẹ́ẹ̀ ló sì lálàáfíà bẹ́ẹ̀ kúlùtù àwọn àpá àwa tí wọ́n kọ sí àyè pẹ̀pẹ́ ni nínú táwọn ẹni yìí sọ yìí ẹ̀rí mi ìjọsùn máa so ẹ̀rí wọn mọ́wọ́ òun náà kí ni òjòjú gbé ẹ̀rí ojú jẹ́ òun gbọ̀wọ́ fún ẹ̀rí wọn òun náà ni àdìsí àpá àtàkùn ní orúwọ́ tó gbùnú mọ̀dọ́rùn-ún sí ni tọ́ àyè rọ̀bì àdúrà rọ̀ ọ̀là nẹ́bí sọ wípé ní man shahida salatana hadhihi ẹni tó bá bá wa kí mu sáà kí yìí fàwákọ̀ fàmáàna tó tún wá dúró kí àràbá pẹ̀lú wa hàtà nàìjíríà ti sáàdì kú ò wọ̀kọ̀ dùwọ́kọ̀ fàbí àròfà kọ́bùlà dáìlìkà lẹ́yìn lẹ́nàwó nàárọ̀ ọwọ́ àfojúmọ́mọ́ àbúrò ìlú sí àròfà fàkọ́ni sáàmà àjùwú àjùwú rẹ̀ ti pé wọ́kọ̀ dọ́ta pátá wú ọ̀dọ̀ ti parí àwọn tẹ́ ìjọsìn rẹ̀ mọ́mọ́ àbúdáwò mọ́mọ́ nàṣàáyé ibùdó mẹ́ẹ̀dá wọ́sẹ̀lẹ̀ méjì àwọn àgbà àdéhùn yìí wa dákun sálà yìí ti yí ọba yìí à ń bọ̀ tírẹ́sì pọ́ìntì àwọn tó sọ wípé ní ká nígbà téèyàn kú ò láràpá lọ́ba súnmọ́ obìnrin àbí lọ́ba ṣe jìmá ló ṣe ìkí nǹkan ọmọkùnrin rẹ̀ bọ́ọ̀bì kan wọ́n ní pé kí ni o ájì rẹ̀ pé ó yé báyìí nísìnyí ẹ̀ à ń bọ̀ tírẹ́sì pọ́ìntì wọn pẹ̀lú àwọn àdìs àtọ̀rọ̀ àwọn àfa ونقل ونقل ابن حزم في المحلى عفا ابن حزم الظاهري في نزول عن ذلك المحلى شر المجلة أه؟ نظر عفا ابن عباس رب جواب عن ذلك لا يبطل الحج بالوطن بعد عرفة ولا صار عبد الله بن عباس الناس يقول iṣẹ́ ajé ọ̀bàjẹ́ pẹ̀lú ìbálòpọ̀ lẹ́yìn ọ̀tí yẹn bá ti kó ní àrọ̀bá bákan látọ̀dọ̀ mọ́ malik tọ̀hìmọ́rù lọ́wọ́ tààlà fáwọn náà sọ̀rọ̀ nǹkan báyìí àmọ́ o wà ń dalí jùmùhù lọ́dọ̀ àgbáríjọpọ̀ àwọn àfa kàmá ẹ̀sìláfínà gẹ́gẹ́ bí nǹkan tá a ti síwájú lè sàhájà àti sharp eléyìí ò sì mọ́jọ̀mọ́ fàlìjìmáàrú yóò ti dùn hajjá sàwáán kọ́bìlà lùkú fi àwòbá àdàbò ìbálòpọ̀ ọ̀gbọ́tẹ́ yóò bàtẹ́ hajj jẹ́ èyí jẹ́ pé ní kóyàn tó dé òkè àràfà kéèyàn tó dé sáràfà àbí ńgbà kéèyàn bá kó láràfà wọ́n wọ́n mùsùlùmí hajj àní ìbálòpọ̀ wí máa bá hajj jẹ́ mi lèkọ́ ní ní mùsùlùmí nílẹ̀ ẹ̀rọ torí pé ní ìbálòpọ̀ ara mi yọ ara mi kéèyàn gbé jẹ́ tọ́ba tó wá bàjẹ́ ọba ṣe hajj tàbí ẹgbẹ́ ara mi jẹ́ náà nìyí wọ́n lè ń bá dalùkú báyà torí pé ń ke bá kò lókè àràbá aṣọ ara mi sì wà lára àyàn ọ̀ǹtì ìgbà tí yẹn bá tó ṣe méjì náà mẹ́rin tá a kà lẹ́ẹ̀kan ló tó lè di àtàhálùlù awàlì ó ti yé sóyé óyé yẹ béèrè o ẹ má dàbí bẹ́ẹ̀ o irúkùn ara mi kù lára rẹ̀ ó sì kú hajj mi nìyí. tí èyí ìsan kí lórí bu ájúlé tó kù wọ́n wọ́ sọ̀rọ̀ àpò ìta àbọ̀ òun náà ni tàwáàfù kí ni o tàwáàfù pé akó olókè àràbá àti jámúrọ̀dán àpàdà sí tààbà láti ọ̀sẹ̀ kìnìún láti ọ̀sẹ̀ tàwáàfù lè irú orígun láì tọ́sọ̀ ara mi bẹ́ẹ̀ àwọn afáàní tó tó fàtọ́rọ̀ lẹ́hàlù bọ́dọ̀ òkú kàlẹ́hàlù bàdà kọ́bùlà ìṣe tí kọ̀ǹdíṣàn sí alálàájì wa kó tó di kó wà lókè àràfá ó sì rí méǹdì pé lábúta àgbà tó kò lókè àràfá ni torí pé orígun iṣẹ́ ájì èdè ìpè àti pé ní ọ̀tá nẹ́bí sọ wípé ní bọ̀mọ̀ wọ́pọ̀tọ̀ àti àárọ̀ká fẹ̀kọ̀dùtà màájú ọ̀rọ̀tà nẹ́bí sọ wípé ní ẹ̀ńtọ́ba lókè àràfá ìṣẹ́ ájì rẹ̀ ti pé wọ́n ló ṣe déédéé níta nẹ́bí sọ wípé

tòró ti kùtà wá pé èyí bá dọ̀ tó ti yé báyìí nítorí ẹ̀hẹ́n tó ìtumọ̀ pé ẹ̀ńtọ́ bá báràkà kan nù owó ti gbárùn èyí ò ní pé ní ọ̀la jẹ̀máà ó ti bá èyí pé ká kí ni lásìkò rẹ̀ kò sì kí ìbọn kan eléyìí náà ń kọ́ wo yóò mọ̀ wá tọ́ka wípé ní anamẹ́ni sáfà bìlùkù fìbì àárọ̀fà wàlámùyẹ́sì lè ìfà ọ̀dọ́ lámùyẹ́sì máa dùn ún ìfà gbogbo ẹni yòówù tọ́ba ní tóun bá ti kú ní àràbá ọmọ ti tóun tóun ọ̀wálọ̀ ti tàwa kò lè bá bọ̀ ẹ́ hajj rè sí pé bílíkì bá pẹ̀lú ìfanupọ̀ àwọn àbá ní tọ́ba wa lè mú pé ní ó kú láràbá láì tí ti tàwa kò lè bá bọ̀ hajj rè sí pé ìdán ní tí ò bá ti lè fi sí mú pé wọn tọ́ba lọ súnmọ́bìnrin láàrin wọn àbúbá fi ìbálòpọ̀ láàrin wọn hajj rẹ̀ bàjẹ́ náà ni. bí ìgbà tẹ́yìn náà fẹ́ kíráka mẹ́rin ni tó ti wá kíráka mẹ́ta kó bẹ́ẹ̀ ẹ̀dá kò ní tó bá sọ ń gbà mú sóhun rẹ pé irun rẹ pé ọba jẹ́ àbí ọba jẹ́ irun rẹ bàjẹ́ hukumul hajj ìgbà sàtàdà ọ̀ya tí ìbálòpọ̀ bá wà bá hajj jẹ́ kí ni ìdájọ́ hajj náà àfáwà rahmanulahu ta'ala wọn kò tíra kan ní marọ̀ọ́sì èyí an yazid ibn nu'aym min al-aslami yu wọn lọ gbẹ ní nǹkan ni min juzal ní ìdílé àbí ní àdúgbò juzal já mọ́àmùrọ̀ àtàwọn ó súnmọ́ obìnrin rẹ̀ wà hún mọ́ àwọn ọ̀rẹ́mẹ́rin àwọn méjèèjì sì wà nínú aṣọ ara mi àfa yìí tà sọ lọ́wọ́lọ́wọ́ yìí torí kéke sọ̀rọ̀ ọ̀sìn náà ká má wàá sọ kàràǹbà lọ sí ìsìn ní هنا ميجد وابي النبي محمد صلى الله عليه وسلم عن ابني اقتدي نفسك واهدي هدية افاني تاجي اتلو كانتي الوكو نعدايا أبو حافظ بن حجر رحمه الله تعالى رجال رجاله ثقات أن طب حديث يوا طب أثر يوا àá ẹni ìgbára títí ni wọn tòun ti bú ilé pé ní àdìsí mọ́sá lónìí. wàmúrúdánù mẹnu wúsọ àbí yíyó wàkó wárí ìbọnmọ̀rọ̀ wá. ṣùgbọ́n wàlmúrúsàlù àdìsí múrúsàlù mẹnu wúsọ yìí sàkọ̀ ayé sàkọ̀ kan mẹnu yìí ọ̀nà yìí sọ̀ هذا هو الأثر المذكور وهناك أثر موثوق asarụ إليه wọ́n darí ẹ̀ sọ́dọ̀ ànábì ọwọ́ apá àwọn tó lè gbé ní ọ̀dọ̀ sọ̀hábà ni wọ́n fi sọ́dọ̀ wọn ibi sọ̀hábà lọ́sọ̀ bí bí abúlé àdá rọ́bì ẹ̀gbọ́n wa ní wọn ara فإذا كان عام قابل تبادر دمي فخرج حاجين أتوقع في أولي أجاج عند هذه حج من غدا فإذا أحرمتما تيبت وأنبت عربي فتفرقا أمد قادنا ìtumọ̀ rẹ̀ ní pé ní ibi tẹ́jọdá wà lẹ́yìn méjèèjì nìkan kọ́mọ̀tẹ̀lẹ̀ náà bẹ́ẹ̀jọ wà ń mìíràn tẹ́ wà lábẹ́ tẹ́ǹtì ẹ̀wà ń bẹ́ẹ̀ bí táwọn yóò jẹ mọ́ rí báyìí tẹ́jọ pọ̀ ń bẹ́ẹ̀ ẹ̀dá wà ní ìyàwó rẹ̀ kí a mọ bọ́ra ẹ̀ lójú àwọn èèyàn jẹun bẹ́ẹ̀ wà lára fa ẹ̀ dáwà bí gbọ́dọ̀ ẹ̀ wà lójú tó àwọn èèyàn hàn bẹ́ẹ̀ bá kó mi sẹ́pàdé sínú tẹ̀lifà lọ́wọ́ alẹ́ kó bí wọ́n rọ àwọn obìnrin kí wọ́n náà àwọn ọkùnrin bẹ́ẹ̀ ni nìkan kí kan bẹ lọ́wọ́ wọn òsì tún wọlé dánwò òsì bí táwọn èdè fún sáré fún wọn àhà fatafa rọkọ wọn ṣe kí ni wọn tún tẹ mọ́tò tún papọ̀ aláìní kan ṣe lẹ́fẹ́ yà mí àgbọ́yé ẹ̀sìn lásàlàyé yìí o ẹ̀yìn sì ń débi kí ni orí sì ń débi àwọn olùkọ́ tá à ń sọ̀rọ̀ nùsùfàkùnmọ̀ tẹ́yì parí tẹ́ ájì tán wà á hadiya hadiya ẹ̀ẹ́dẹ́ bá parí ẹ wà sẹ́yìn àdáyà àbá wa bẹ́ẹ̀ yà kí ni wọ́n gbà wá bí sinadi sọ̀hìn pẹ̀lú chain of transmission tó lè fi lò tó wà authentic lọ́dọ̀ àbá wa amúlù bù ṣùáyì bí àbí àfáà yìí wọ́n ní ọkùnrin kan ọwọ́ bá bàbá bàbá àwọn táǹpé ní abdullahi ibn amr ibn al-ash ọwọ́ ló ń bẹ̀rẹ̀ lọ bàbá àbá àwọn èèyàn bẹ̀rẹ̀ lọ bìlẹ̀ ọkùnrin tọ́wọ́ ìwà ń di pé ní ẹtọ́wọ́ ìmúra sọ ara mi wọ̀kọ́ àdìmúrọ̀ àti yìí wọ́n wá tẹ̀kù pẹ̀lú ìyàwó rẹ̀ wọ́n tó ṣe wọn máa ń ṣe sùúrù wọn máa ń ṣe ìráyè táwọn máa ń sásẹ̀yìn bí àti fatiwa rẹ̀ tó ń gbọ́ wọn máa ń ṣe kí ni o wọn máa ń sára sẹ́yìn bí àti fatiwa. àfa wa amúrù oṣù ayé ó lè mi náà ṣe kí ni o gbọ̀tọ́ gbẹ̀mí náà lọ èmi náà bá tẹ̀lé bàbá àwọn onígbọ́ lọ bá bàbá àwọn onígbọ́ bá kò béèrè lọ́wọ́ rẹ̀ wọn náà yà tẹ̀lé kọ́lá tó ayé àfa àtọ́gbà kìíní ìwọ sọ pé ní òun náà tẹ̀lé ọwọ́ àbí àtìlẹ́ẹ̀bù mọ̀ọ́mọ̀rọ̀ àbúdá sọ pé ní àá ah, bàtọ́là àjútà ájì ẹ̀ ti bàjẹ́ fàkọ́lá rọ́jò àgbẹ̀ náà béèrè pé ní sánà àtùmá kí wọ́n á ní kí n ṣe báyìí kọ́lá kúròdùmọ́ àná pẹ̀lú àwọn èèyàn wọ́n àmọ́ ayé láti àbí ojú yìí ti ojú yìí ti ká ẹ jáde pẹ̀lú àwọn èèyàn ẹ̀ wọ́n àwọn gbogbo tí wọ́n ṣe pátápátá lẹ́jọ́ náà dé fàyídà àdìrọ́kítà kọ́ọ̀bìn tó bá wá dọdún mi fàhùjà wà áhàdì wà sáàkì ìgbòsíkọrin àdáyá ọ̀gbẹ́ni náà ṣe kíni ọwọ́ padà wá bá abdullahi ibùnà amúlù padà àfàwà ṣùgbọ́n ìwúlò náà ti bẹ pẹ̀lú ẹ̀ ọba tó ní pé ní ìzhab ìlàbìnrin àbáyé ní tó gàdúrà ìbùnà mọ́rò yìí lọ́ọ́ bí ibùnà àbáyé náà bẹ́ẹ̀. a àfáàwà ṣùgbọ́n ní mọ́yà tó tẹ̀lé àjọgbọ́dọ̀ bí náà abbas nígbà tó bí òun náà sọ déédéé tí mo mọ̀ ọ́ sọ fún un ọwọ́ lọ bá àfáàwà abdullahi bin amu tọ́kọ́ wá bá lọ́wọ́ bẹ̀rẹ̀ wọ́n lọ bá padà wà á nà máa hù àfáàwà ṣùgbọ́n ní òun sì ń bẹ pẹ̀lú ẹ̀ ọwọ́ aṣọ tí sọ fún un ọwọ́ ni òun parí mi káàkiri látàárọ̀ kọ́wúlí mísìlá ma kọ́ọ̀lù ma mi nǹkan àwọn méjì sọ náà déédéé nǹkan àwọn méjì sọ lèmi náà sọ kò sí yàtọ̀ kan kọ́ọ̀lá hmm? náà wí yìí wọn ni èyí tá a gbà wá látọ̀dọ̀ Umar látọ̀dọ̀ ali àlí látọ̀dọ̀ àbú rẹ́rọ̀ mọ́mú mọ́lẹ́ fi dìgbìn ọ̀dà kọ̀gbọ́ ọ mẹ́sàn gbogbo ìṣúná mọ́ àká. ọ̀yùsàfàdù mi dáàlì kẹmẹ yẹn ni nínú tá a kà síwájú báyìí kí la sábà níbẹ̀ anẹ̀lì dìmáà yóò fi lè bọ́ ọba ti lọ sí hajj tọ́ ọba ti pé gbogbo ẹ̀yin karamba ní alára àfáà mi náà tẹ́lẹ̀ ọkàn lóbìn olóbìn lọ́hùn á jì bàjẹ́ gbogbo ẹ̀yin ejẹ́ǹtì elétò ẹ̀ tàtàwó díẹ̀ tẹ́ǹtì bá tún gbé yòókù á jì yín bàjẹ́ obìnrin mi ọmọ pé àwọn tó máa ti ejẹ́ǹtì yín ọdọọdún ni wọ́n máa ń lọ ìlú òtítì ájìkọ́fẹ́sẹ̀ lọ́rùn ẹ̀yàn àrídìí àgbẹ̀yìn burúkú ti ń lọ sí lọ́hùn bí ó ti bá yóò di olóbìn dẹ́nu mọ́ wákàtí ni ìwọ tó sì dé kíni o tẹgbẹ ádì ẹkùn tó wá sí náà nì ní ọdájú wọn náà wá lọ ọtẹ ti ilẹ̀ fún wọn ẹjọ ń pè é nígbó ara yín wọ̀nyẹ sẹ́wí fi fasadi hajj ìrọ́jùlù wàlúmọ́rù à ájì bàjẹ́ kìí sọkùnrin nìkan lọ́bàjẹ́ fún wa àtọkùnrin àtobìnrin náà ni àà ẹni tó gbé kéèlè kéèyàn gbomi ṣe sí ọbẹ̀ fún yàn lómi náà ni àtẹ́ntó náà ti gbábọ̀ nú ike ńkọ́ tó náà ọ̀fẹ́ mú mi ní ọ̀fẹ́ mú mi náà ni ìdá àwọn méjèèjì kọ́ hajj wọn bàjẹ́ ẹlẹ́ẹ̀kejì anahu yẹ́jùbù lè máa bí yóò fi fàtàtì fàtìdì báyìí wọn ti bàjẹ́ wọn náà kọ́ntínú ti gbẹ́ ọmọ kọ́ntínú bẹ́ẹ̀ náà wọ́n mọ̀ sí kíni o àfàwà ìmáàmù ahmed ibn hanbal gbogbo wọn ni kí ni o lẹnu wọn kò àti àgbáríjọpọ̀ àwọn onímọ̀ àfà dàúlù zọhìrì àwọn náà sọ wípé wọbùnú hazmi lẹ́yẹ jùlù dáadéka kàṣọlẹ́ẹ̀tì ìdá fẹsẹ̀dẹ́tì lẹ́yẹ jùlù mọ̀dé yìí fàtí nìyà àwọn ni kìí ṣe dandan ni pé èèyàn bóbìnrin sùn kó tún wá máa kọ̀ntínú pẹ̀lú iṣẹ́ hajj torí pé àwọn fi gbé etí dèbé irun bí irun yẹn bá ti bàjẹ́ láàrin kò ní máa kí lọ yọ kọ́ ọ̀sẹ̀ yọ̀lọ̀ tún kíni o yọ̀lọ̀ tún yọ̀lọ̀ tètè iná yóò tún bẹ̀rẹ̀ ni so àwọn gbèsè hajj náà ti dèbé bẹ́ẹ̀ ẹ́n oyè báyìí nísìnyí àbí ìtàwọn àpapọ̀ owó ẹ̀fọ́ òun náà lọ̀rọ̀ torí òun làwọn sọ hábà nẹ́bí sọ ètò ọ̀nà lọ́ọ̀hí àlẹ́ ìtàgbọ́sà sọ nísìnyí àfa abdullahi ibn umar afa abdullahi ibn abed àtàfàwà abdullahi ibn amr ibn al-as adàtún rí gbà wá ọ̀sẹ̀ iná ọmọr ọ̀sẹ̀ iná àlè àtàràbù òrẹ́ ọ̀rọ̀ léyìn mélòó léyìn mẹ́fà nù ni bó tilẹ̀ sí pé ní ti ọmọr ti àlè ti àbú òrẹ́ rọ̀ ìsìnàdù mùkọ́tìà mùkọ́tìà ìsìnàdù ń kọ́ oge láàrin àmọ́ tàwọn tó fẹsẹ̀ múlẹ̀ yìí kọ́ ìdánilọ́hádìí sọ̀háyà bá ti àwòlá ìmọ̀nà wọn sọ ah, ń òun ló dá káàdì síwájú bọ́ ọba ti dá bára bàrá wò tẹ̀lọ súnmọ́ra yín lọ́hùn àbóṣì náà ló ti ọbẹ̀ ẹran atẹ́wò àbọ̀ bá dáadáa bí ọbẹ̀ ọlọ́kà lọ́dọ̀ obìnrin olóbi àbóbìnrin rẹ náà nínú àgbà ara kọ́lọ́wọ́ sọ wá ń bẹ̀ ọba ti ọba káàbọ̀ ojú ẹni wálẹ̀ kàtà burúkú ti ń tó o pẹ̀lú ẹjọ́ mọ́ bá tẹ ájì tó kù náà lọ nínú àwọn kúgbọ́ ẹ̀ ókú àti dànù <laughs> tí ọ̀gbọ́dọ̀ náà sí nínú àkọ́kọ́ pọ́nísímẹ́ǹtì rẹ̀ nù ní ó ṣe náà ó ṣe wá ní nígbà tó ọ̀ràn títọ́ ń wá sí ọ̀ràn tí gbà gàgbé wò tó jáde anna alẹ́ yìí ẹ̀sọ́ bá dẹrù bẹ́ẹ̀ wò yóò ṣe kí ni o sàn pa ràǹkúmí eléyìí tá a wí pé ní ọ̀pá yìí ọ̀rọ̀ àfáà abdullahi bin abbas sọ̀hábà nabinu àfáàwà àtọ́ látọ̀dọ̀ àwọn tábì ìbẹ̀rẹ̀ wà tọ́wùs wà mujahid wà malik wà shafi'iyu wà ahmed wà abi tawur wal jumuhur àtàwọn tó pọ̀ nínú àwọn àfáà ọ̀kọ́lá abu hanifa tàwa sọ̀hábù abu hanifa ju wọn àtàwọn alátẹ̀lé wọn tó pé ní alẹ́ yìí ṣá ewúrẹ́ ní ìtàn sọ̀nà nǹkan ẹ̀nà kọ́bùlà lè kú káàdì tó bá ti rú nǹkan bẹ́ẹ̀ kó tó di kó dára padà wà fásádà àjùwò àjì rẹ̀ sì bàjẹ́ wà ní káàní bá àdàlù kú ká lẹ́yìn ìjó sára fani alẹ́ yìí bùdùnà sànkúnmíní ọ̀pá wà àjùwò sọ̀hí wọn lọ́dọ̀ táwọn àjì rẹ̀ lálàáfíà àmì ìsọ pẹ̀tẹ̀ múlẹ̀ ní kíni o èyí táwọn sọ̀hábà nẹ́bí sọ èyí wà lọ́wọ́ rí alẹ́ yìí tọrọ pẹ̀tẹ̀ múlẹ̀ látọ̀dọ̀ ففي ذلك خلاف بين أهل العلم كيف قال تجيني ọ̀daràn mọ́ràn orí rẹ̀ ẹranko ojú rẹ̀ ẹranko tóbi tó ṣe ọ̀tọ̀ tán ẹ ọ̀rọ̀ ìṣúná pé bínú ni ìbínú ọmọ kó ló wọn ọ̀ lágbára bẹ́ẹ̀ ni káàrẹ̀ ìyọ́mọ rí wọn wọn kó wọn fẹ́ sún kò ní mọ̀ táwọn bá padà parí mẹ́tàn àbámọ̀ padà gbẹ̀yìn rẹ̀ ọwọ́ àti tí ó ti tán ọ̀rọ̀ jẹ́ tó àpò rẹ̀ wá lọ ra nǹkan mi ọ̀rọ̀ ló ra nǹkan mi lọ́wọ́ mi owó tó lè owó tó tó ra nǹkan mi kò sí lọ́wọ́ rẹ̀ àwọn àpáṣe àpò ẹni pé ní kí ní ètò kan rẹ̀ apá kan ní wọn wọn ní tí ọ̀gbá lè pa nǹkan mi kàfá ti wò ṣáà ewúrẹ́ náà dàkọ́ lọ pé ewúrẹ́ náà tó sọ ọdún kan báyìí àfa wa sọfíà nù sáwòrì tábìrin ni wọn ò àfáwẹ̀ sàákùn nùrọ̀ tabi tábì làwọn náà àwọn apá kan sọ wípé ní tí ọba rírà fún mi àá ewúrẹ́ kọ́ ní sáré kù màálù náà ló kù tí ọba wa rí màálù bàtàbọ̀ ọ̀húnmínà lùwọ́nà kọ́lọ̀ wa ewúrẹ́ àbí ọ̀gùntàn méje ọ̀pọ̀ ti dáràn báyìí nítorí ẹyọ kan dákun torí ọlọ́run àtàjẹ́ àti ìmúrọ́. ọjọ́ tàmọ́ tọ́rùn àbí àti a àti ájì tó ṣe ní tàmọ́ tọ́rùn ọjọ́ mélòó náà ni. hajj múmúrọ̀ tọwọ́ ní hajj tó ṣe wapọ̀ ọjọ́ mélòó náà ni. hajj ìfúrọ́dà nìkan tó ṣe lóhùn nìkan ọjọ́ mélòó náà ni. dákun ṣàlàyé ẹ̀ fún akágbọ́ yí ọjọ́ rẹ̀ fi ń ṣe ẹ̀jẹ̀ ni ọ̀sá ń gbà wọ́n ó bí kìnnì kan bá ṣe kìnnì kan yẹn máa rọ́ọ̀dù níta wọn níbi ṣe rẹ ara àgbẹ̀kan ní rẹ ara àgbẹ̀kan náà àwọn olówó ewu ni bẹ́ẹ̀ bí nǹkan táwa ń bá rọ ẹ́ tí ọba wa lè ṣe irú nǹkan báyìí yẹ wàá béèrè pé èló lówó ra fún mi wọn ní iye báyìí ni yẹ wàá fi ránjẹ tí ó fi bọ́ àwọn èèyàn tí ọba wa róúnjẹ yẹ wàá gbé e pé nítọ̀ iye tí kìíní ìka ló ń jẹ yìí múdù mélòó láàrin inú rẹ̀ wọ́n ní à múdù twenty four ni àwọn twenty four níbi ọlọ́run rẹ̀ sọmọ àkúlì múdín yàwó mọ̀ múdù kan àwẹ̀jọ kan ni tani múdù mẹ́ta náà ni àwẹ̀jọ mẹ́ta náà ni ọgbà ta ló ti bẹ́ẹ̀ lọ iye tí múdù mú bá jẹ́ ní kíni o náà ni àwẹ̀jọ gbà wàhálà huwa mẹ́ta bó ṣe àbẹ̀rẹ̀ yìí eléyìí mẹ́ta bíi àlùfáà wa ìmáàmù Ṣáfi'í rahimahullahu ta'ala òun náà sì ni jama'atu min ahli al-ilm àwọn àjọ kan nú àwọn onímọ̀ nítawọn náà sọnù ni lọ́dọ̀ ìmáàmù Ahmad ibn Hanbal wọn annahu muqayyarun bayna hadhihi al-khamsati al-madhkura nínú mọ́ra nípa adárúkọ yìí ràǹkúnmí àbí màlúù àbí ọ̀gùntàn àbí ewúrẹ́ àbí kọ́gbáwẹ̀ wọn lọ lọ́pṣàn láti mú kan nù gbọ́dọ̀ àwọn onímọ̀ àwọn àtẹ̀yàpọ̀ ẹni wípé ní ọ́dà ọkọ̀ àtìyàwó tí wọ́n jọ mú fúnra wọn nínú aṣọ ara ni ṣé ràǹkúmì kan ni wọ́n pa ni àbóńkálùkọ́ pàtẹ lọ́tọ̀ọ̀tọ̀ òtún ìwò tuntun dá wa láàmì lẹ́gbọ́n ọ̀ àdìmọ́mù náà wáyé rọ́ṣùmọ́ lọ́wọ́ tààlà wọ́n ní àfáwà bí mùsùlùmí wọ́n ní àwùjọba bí abẹ́ẹ̀ ọ̀bìnrin wọ́n bọ̀ hajj wọ́n hàkẹ́mù وحماد والثوري وأبو ثور على كل واحد منهما هديا عما فاتاك ولي لا تري صحابة النبي ابن عباس وني ọkọ san àdáyà tiẹ ìyàwó náà san tiẹ nítorí pé wọn jọ gbádùn ara wọn. àfáà wa ibrahim nafa yìí àtìmọ́ mọ́lìkì àwọn wá ní wípé ní kìí sẹ́nu àdáyá lásán o rànkúmi ní ọ̀pá fún kálukú wọn pa lẹ́yẹ kọ̀ọ̀kan àwọn àtàbù rọ̀ ẹ̀ àwọn ní àbú hanifa nùnẹ̀ ẹ̀gbọ́n tí wọ́n sọ ni wọ́n ní kálukú síwájú àràfà ni fàádà kúlù wá ní ìdíbi ìlú màṣá ẹnì kọ̀ọ̀kan wọn yóò fèwúrẹ́ wọn ni ahmed ariwaya tí a ní lọ́dọ̀ mọ́mú ahmed muhammed látọ̀dọ̀ tí wọn ẹ̀gbà wa méjì lágbà wa alákọ̀ọ́kọ́ ń bẹ̀ yòdì sí ìhùmọ́ yujzi uhuma hajj àdáyà kan ó tọ́ àwọn méjèèjì ẹgbàáwé ẹlẹ́ẹ̀kejì ni pé ní ẹnìkọ̀ọ̀kan ni ó san àdáyà afáwa àpá afáwa ìsáhà wọ́n ní pé àwọn méjì dandan ni lọ́rùn wọn fún ṣẹ́bí ni wọ́n pa ẹran àdáyà ẹ̀ ọ̀kan. Hmm? nínú ni àmàhálù ni mo sọ àwẹ̀ ọ̀rọ̀ fi lọ òun náà ìjẹ́ àwọn alágbádá àwọn wọn náà sáárà mi inú iná wọn kọ́ lọ́gbọ́n mi ẹ̀yin dé ti ìgbọ̀lù ẹ̀dí pẹ̀lú ti inú mi ẹlọ́kọ̀ ìfún mi ẹ̀dá rẹ̀ ìlọ́sì tẹ̀sí kíákíá wọ́n sábà fi wá kọ́ lóra wọn wọ́n bá tó ń bẹ̀rẹ̀ wọn pé níbo ni tó ti dé hmm, ó ti dé òdìdè à àmùtọ́ wá àtúntẹ̀lẹ̀ ó fi lọ ìwọ náà gbà bí ó ṣe gbà mí ẹnì kọ̀ọ̀kan lẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àfáwà gbogbo ibùn àbẹ́ sọ̀hábà nẹ́bìnú àfáwà sàyid ibùn sọ́yìnbẹ̀ àtàwọn tá a kà wọ́n síwájú lẹ́ẹ̀kan rẹ̀ lọ́dọ̀ ìmọ̀ ahmed muhammed wọ́n ní àrùjù náà mo sọ pé ní mò ń rò pé à ń yù jìzí àwọn ọmọ ẹ̀hádìí ní wọ àṣẹlẹ̀ báyìí pé ìdìbò ti pẹ́ náà àdáyà kan ó tó afá ọ̀rọ̀ afá abúlé ibùn àbẹ́ ti kọ́ sí síwájú torí kó lè bá a sọ àpàtì sáré ti dáadáa ká má ba àyè àyàbí wọn ni ká má ba àjẹ àwọn èèyàn wa karamba nínú wọn kíkọ ọlọ́nkọ́ sọ àánú wa ni. ama nkaana fi mukiro hatan ala jima àmọ́ sàmúlágídí ọ̀sán nìkan yìí pé ọ̀sán nìkan yìí pé nítorí ìkòyìn ní níta lọ́kọ́ rẹ̀ sísan jarí mọ́ lọ́wọ́ sísan jarí mọ́ lọ́wọ́ ọ̀sà fìṣe lágídí ó lé gbọ́n kúnlé fún un ọ̀nà sọ̀rọ̀ pé nàti wá gbọ́ fún wọn ọ̀sà fìṣe ọkọ̀ òun ta ọ̀sà mú lágídí èké tọ̀ lọ́dọ̀ mi wọn ahmed ọgbà méjì ló wà ń bẹ̀ tí a fa mú kò dáná tó ń dàgbà fún un lókun aláwọ̀kan pé láyà á قضاه معبودنا والخطأ ìntẹ́ yẹn bá ṣe láṣìṣe wọ́n lè kírọ́ ìntẹ́ bá mú yẹn lágídí ṣe wọ́n lè fìyà àbẹ́ ìtẹ́ yẹn bá ṣe pẹ̀lú ìgbàgbé àsìkọ́tọ̀ ọ̀hún máa dúdú náà ọlọ́run ọba wa tá à ń sìn ọba àgbẹ̀kẹ́ ayé wọn àsìkọ́tọ̀ ọ̀hún ti ká àkó òfin wa kò ní ibi wa ìdántọ́ bá rí bẹ́ẹ̀ obìnrin kan mọ́ lágídí lára àkọ́kọ́ ni pé ní kí ni o òsì tó wà lọ́rùn rẹ̀ anya àdàrọ́júlé àyè àdìyà àníhà bẹ́ẹ̀ dẹ̀ ni ọkùnrin náà nítorí ẹ̀ kọ́ wá lọ ọkọ ẹran àdáyà lórúkọ obìnrin eléyìí tá a wí òun náà ni ọ̀rọ̀ àbá wa ìsàhákò ìsàhákò múra àti àbúsáwò mọ́lẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì àyẹ́ ìdíyà àìníhà èpè dandan lọ́rọ̀ ọkùnrin wọn òun náà ló tún òun náà lọ́pàá náà náà ló tó ti gbogbo ẹ̀ hmm? bẹ́ẹ̀ bí yẹn ti túmọ̀ nígbà tí wọ́n darí mújẹ̀ nípa tí yẹn á gbó wọn rẹ̀ sí jẹ́ wọ́n sáré kánlù àbílálẹ̀ múzàlífà náà lálẹ́ àràbálẹ̀ ẹgbàtánkò lára àgbàtán wá sí múzàlífà náà sáré sí náà bí tí yẹn ti ta wà múlẹ̀ pé a ó rẹ̀ wọn àbíkóhun ti ẹ̀rẹ́ sí díẹ̀ ọ̀sáré balẹ̀ tọ́ òun náà ló ti kí ni o ẹnu àdáyọ̀ obìnrin òun náà ló ọjọ́ náà méjì ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin anahu yẹjibu kọdọ uha ipe níbi tí a ti bá bàjẹ́ tán kí ló kù bá ṣe àlàńtà bọ̀ wá o àbọ̀ náà kọ́ pé ní kí ni o yọ bàtà ájì jẹ wọn mọ pẹ̀lú ájì wọ́n pẹ̀rẹ̀ àdáyá ẹlẹ́ẹ̀kẹ́ níbẹ̀ ni pé ní anáwó ẹ̀jìbù kọ̀dọ̀ òun wọ́n wà san hajj ní ìpadà ní dandan wọ́n ṣe kí ni o wọ́sẹ́ẹ̀lì kẹ́bílì ìjùmọ̀ ìpanupọ̀ àwọn àfáà lélẹ́yìí ààrẹ nìkan tó sọ wípé ní hajj tí wọ́n ṣe ń gbà tí yàbí kọ́ńtínítì tí wọ́n kọ̀ǹtínú nígbà tó ń bára wọn nǹkan ó ti parí ṣe hajj wọn ní rẹ̀ wọ́n kọ̀ǹtínú pẹ̀lú hajj tó ti bàjẹ́ ni òsì yẹ báyìí nìsín bí irun bá bí irun bá ti bàjẹ́ ńgbà tí èsì pé ẹlẹgbẹ́ pé òkè ni ìdání ájì tó o ṣe tọ́wá dá a nípa tọ́wá ti kí ni <clears throat> sọ irúgbà báyìí o <clears throat> túmọ̀ sí pé ájì wo òpin nù ni léyìí sá ájì alìsílá ájì tẹ̀sán ìsìlám ájì ìsìlám tọ́nà ètò lọ́wọ́ rẹ̀ fọ́ọ̀mù tọ́wá ti kí ni o tí padà tọ́wá dọ́dún mi. anna alẹ́ yìí nìyẹn. nínú tọ́wà lọ́rùn wọn lẹ́lẹ́ka àwọn ní wípé ní ayẹ́ta bá ń ọ̀kọ́ fi yìí àti ayò tí máa ajá wọn náà nígbà tó bá padà wá láti wá san gbèsè ájì wọn ẹ́ kán wà ń bí kankan náà títí tí hajj wọn ó yé báyìí àfa ìdá táwọn méjèèjì bá wá san gbèsè tàfàrọ́kọ̀ wọ́n wà túká mi mọ́wódì àìlèjìmá láti ibi tí ìbálòpọ̀ òun ti ṣẹlẹ̀ ibẹ̀ òun ti túká eléyìí tá a wí ọ̀rọ̀ afá abdullahi bin umar afá bin abed afá sẹ́yìn musayyib afá wa àtọ́ mọ́mú nọ́páyín afá sáwúrí mọ́mú sáfẹ̀yìn wa sàhábà rọ̀ ọ̀ sẹ́yìn òun lé ní. wọ́n á gbà wá látọ̀dọ̀ ahmed gbé ní àwọn méjèèjì láti ìtàn bá ti ṣe dábàá ti gbá sọ̀hárà níwọ̀ ni wọ́n ti wọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ títí tí wọ́n ṣe kí ni o tó fi bá sọ̀hárà mi padà ọ̀rọ̀ wọn di mélòó bá wọn kó di méjì aláwọ̀kọ́ ni wípé sábà tó gbé ara mi ti kàn tọ́ba tó ń pè ní nígbà tí wọ́n dín nìyà láì fi lọ sáràfà ni wọ́n tọ̀ síra wọn la ẹgbàwọ́ ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ tọ́wọ́ lọ́dọ̀ ọdún ọ̀hún mọ́ra tó fún àbájì ni pé ní sábà gbára mi mi lọ́dún mi táwọn bá ti dé mìíràn wọ́n sì lè wà pọ̀ kán tó máa bára wọn sí táwọn bá ti wá dé mìíràn wọ́n tún ká lọ́sọ́dọ̀ àwọn obìnrin wọ́n náà wà lọ́dọ̀ àwọn ọkùnrin ó ti dé báyìí nífi títí tí wọ́n ṣe kí ni o tí wọ́n ìgbà sàwárà mi lẹ̀ àgbà ìmọ̀mọ́ ni kíkẹ́ lé wa sátọ̀dọ̀ tẹ́lẹ̀ náà lé bákan náà wọ́n tún gbà wá lọ́dọ̀ mú àbáyé ọ̀lẹ́ iná afẹ́ká tú wọn káyìí nítorí pé ìta àfẹ́ kí wọ́n débi rẹ̀ à ń fáyà kí wọ́n padà síbẹ̀ káwọn ṣe nù kí wọ́n padà síbẹ̀ nù. wàhùwà yóò jáde fún ìjẹ́ mílíọ̀nù ẹ̀rọ ọ̀fẹ́ kìíní yìí sì ní yìí kò síbi tí òdìlé ṣẹlẹ̀ náà àwọn ìgbàsọ ara ni wọn wọ̀ tọ́mọ́sí ọ̀nà sára ni kò síbi tí òdìlé ṣẹlẹ̀ ọ̀wájú bí awal ọ̀nà sára kọ́gbà wa anamọ̀ kọ́bùlà mọ́tò ìfúsáì ní gbogbo àwọn ààyè tó síwájú ìjọ kánà ìrọ́mùhùmọ́ fi sọ́híhà wọ́n ní aṣọ ara mi wọ́n ti lálàáfíà láwọn ààyè tí wọ́n sì débi lọ́jọ́ bára wọn fún mi. tó bá rí bẹ́ẹ̀ kọ́ ò dandan kọ́ ni ká fún wọn fáńgbà náà tẹ́lẹ̀ rí ìlànà ìlú ọ́ dàbí ẹni tí ọ̀gá fẹ́ rẹ̀ jẹ́ ni sálàyé yìí oyè ẹ̀ṣọ́ ok afọ́ mi kù dáná ní sọ́n tó tó mọ́ ń sáfì yìí sọ níbi wípé ní ààyè tán bá ti súnmọ́ra wọn ní kí ni oníwó tuntun wọn ká àkáwá ní gbòòrò tó gbìdìgbì dáyà ọ̀fọ̀kọ̀ ayé lẹ́hànàfẹ́yà ọ̀fẹ́ ìhìn náà sọ̀rọ̀ wọ́n gbà wá lóòótọ́ àkáwọn òróṣèlú nítorí àtúntò níbi ìdájọ́ mùsítẹ́hìd àtàwọn alágbọ̀ọ́yé onímọ̀jẹ́ àbí àbí hanifa àmọ́gbà ìwòye sí mọ́mìnà wa wí mọ̀jù náà wọ́n ní tọkùnrin bá wá jáde àtìyàwó rẹ̀ táwọn àmì ìdùnkínlẹ̀ o táwọn ìjọba ṣe táwọn ọjọ́ ń bára wọn papọ̀ bọ̀ wá lójú ọ̀nà afẹ́ fáwọn méjèèjì yìí pé ní láàyè tán bá ti gbá sọ ara mi òun kan ti wà lọ́tọ̀ a ní kán wọ́n lè ra wọn àmọ́ kán má dá wà kán má dá wà láwọn méjèèjì nìkan fàyídà wọ́sọ̀rọ̀ ilẹ̀ lọ́wọ́sẹ̀ ìlẹ́dì jáàmù àfihì sábà wá dé àyè kí ẹ̀ ìdílẹ̀sì yẹn ti ṣẹlẹ̀ gángan fàhàlì yẹ́sì bùbí ìlú mùbàrọ́kọ́ ǹjẹ́ àlè fihi khilafun akawo al-musannif ìyá pẹ̀lú bẹ́ẹ̀ àfa àkọ́kọ́júra nípìnlẹ̀ ó sàlàyé rẹ̀ wal jumhur wajhayn agbáríjọ àwọn àfa ọ̀nà méjì ni wọ́n wá panupọ̀ lórí pé èyí tó lálẹ́ àfíàjù pé anáwó mustahabu pé afẹ́ ni kìí ṣe dandan ọ̀rọ̀ ẹlẹ́kẹ̀ẹ́sì kí ni dandan ni afábùnú hajar rahimahullahu ta'ala fi ṣáàni manasiki náwàwí nínú tí wàá ta pẹ̀lú ṣáàni wọ́n ní pé súnà àfẹ gẹ́gẹ́ bí ìlànà fàkìlà àwọn kan níbi wọ́jàba àyè fẹ́rìkọ́ mẹ́tẹ́nà ìhọ́rọ́ dandan ní fáwọn méjèèjì tí wọ́n túká láti gbàtàn bá ti gbà sọ ara mi wọ̀ ìlà tàhálù lè sáàlì títí tí wọ́n fi kí ni wọ́n fi bọ́ wọ́n fi ṣe ìbọn sọ ara nílẹ̀ ẹlẹ́ẹ̀kejì wàmọ̀kánú ìjìmáyé àákádù ààyè tí wọ́n ti wọ́n súnmọ́ra wọn òun lọ kọ pàjù gbogbo ní wọn ò gbọdọ̀ jọ wà papọ̀ ó ti yé báyìí nìsín so abẹ́lẹ́ sùpánù wọ́tà adájọ́ ní gíní o fún wa ní àlékún àgbóyè ẹ̀sìn ẹ̀dùn báyìí lọ ilé ìtàgé gbára wa sọ yìí kọlọ̀ ní sọ wá láǹfààní ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا وصل وسلم على محمد عبدك ورسولك وعلى آله وصحابه ومن والاه أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله